bẹ́ẹ̀ni àwa kọ́ la bí ó dẹ̀ mú wa ń yà hmm. ó rí páwa náà ìyá dáadáa ni wá ní ó dẹ̀ ń ṣe dáadáa ó dẹ̀ ń ṣe dáadáa ọmọ dáadáa ni ìbànújẹ́ kùn ò ní tọ́ sí lágbára ọlọ́run ọwọ́ àmà ròkè ni torí pé kí n tó súnmọ́ mo rí pé ẹlòmíì máa wà tó jẹ́ pé ó fẹ́ lọ lóyìnbó tí òrùwò tíkẹ́ẹ̀tì á dẹ̀ máa wò pé ah, ah, ọmọkùnrin kó lóun dépò tí a máa nù ni o ó ti ń ṣe òòṣà tó láwọn èèyàn sọ pé ó ti ń ṣe òòṣà hmm. kó tó ṣe òòṣà. Hmm. ó ti náwó ọlọ́run ti kẹ́ ọlọ́run ti kẹ́ fúnni fúnni ni ọlọ́run fún ọlọ́run fi àánú èèyàn sílẹ̀ lójú gan ó láàánú abẹ́òkúta mo máa ń sọ màá ní ilé tí mo kọ́ ni kò gbọ́dọ̀ wó ilé tẹ́ ẹ kọ́ ni torí wípé mo dúró nígbà náà hmm. kó tó di pé wọ́n gbọ́rọ̀ abẹ́òkúta hmm. mò ń bá wọn ṣe mò ń bóníwá ṣe mò ń bẹ́lẹ́yìn ṣe mò ń bá gbogbo àwọn láyà bàbá àkọlọ́hún kó bá mi fọ̀rọ̀ gbogbo wọn ni mo máa ń bá ṣe kó tó dẹ̀ wá di wípé ọdún bẹ̀rẹ̀ sí ní lómi nígbà tá a dẹ̀ bẹ̀rẹ̀ sí ní jìjọ ṣiṣẹ́ ọlọ́run sọ pé àjọ máa torí pé àlùbáríkà àlùbáríkà wà lára àlùbáríkà wà lára èmi náà ọlọ́run wá lò fáwa méjèèjì yàtọ̀ sí yẹn mo mọ iṣẹ́ yẹn òun náà mọ iṣẹ́ yẹn ó yẹ tó ó wá jẹ kó rọrùn tọdún bá jù báyìí gbà mo ti hàn hmm. tó bá ti ju ọ̀rọ̀ yẹn gbà báyìí èmi náà ti hàn. Hmm òun náà ni ah mọ̀ sí bẹ́ẹ̀ tóun náà bá dẹ̀ ti jò èmi náà kọ́gbọ́n lára ẹ̀ hmm. bó ṣe wà yẹn bó ṣe jẹ́ ọmọdé òun lẹ́nìkan sọ wípé ìgbà wo lọ́dún dé tó yẹn nìyẹn sọ tí mo hmm. sọ pé wàá ṣe sùúrù ni hmm. ọdún ó ṣe continuity kí ni ò ṣe nínú iṣẹ́ yìí kó tó dẹ̀ ìwádìí pé ẹ̀ṣẹ̀ṣẹ̀ wa mẹni tó jọ ọdún ṣòro pa náà ló dé ni ìdọ́tẹ̀ òun náà ó ti pẹ́ ti pẹ́ o <laughs> kò ṣe dúró wò báyé bá ń sun ó ń sun ni àgbọ́dọ̀ bá wọn sun ni èyàn gbọ́dọ̀ tẹgó hmm. ah <laughs> madam ṣe ajẹpọ tẹgó rí bá sún báyìí màá máa sún tẹ̀lé wọn. ẹ ló máa kí ni ah nígbà tí n bá dara lẹ̀ tí mò ń ṣe lọ èmi náà jókòó ara jẹ́jẹ́ má jókòó kò ṣeé dúró wò ni. ma ìgbóhùn nìyí. bẹ́ẹ̀ni. àti ìgbọ́gbọ́ rí. kílẹ̀ ṣe ń gbà náà. ni. ní bọ́ńdù bọ́ńdù àbí ní ní bọ́ńdù ní pálípálí bẹ́ẹ̀ ni ọjà ìyá mi àbọ̀jà ti ń gangan. ọjà ìyá mi tó gbélé mi lọ́wọ́ ni gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátá tẹ́ ẹ̀ ń wo ètò yín mọ́mọ́ àlùbáríkà ò ní wọ́n lé yín ìran idẹ ni ó lo ọwọ́ gbó ìran ọrùn nílò ìlẹ̀kẹ̀ gbó ìran ìbàdí ni ó ní kíjì pa gbogbo apáta ni a ó jọ lo ilẹ̀ yìí pẹ́ èyí náà ni mo fi kí n káàbọ̀ sórí ètò oyin mọ́mọ́ a máa ní oyin mọ́mọ́ ní ètò ètò náà ni oyin mọ́mọ́ láti iléeṣẹ́ AK Media Concepts Limited níbi tí a ti ń dábí ẹdun tí a ti ń rọ̀ bí òwe ǹjẹ́ lónìí alárè àjàgbá o a ti lọ sí àárín gbogbo àwọn òṣèré tíátà níbi tí a ti lọ mú ọ̀kan gbòógì ọkọ pàtàkì màmá alálùbáríkà wá sí ojú ìwòran yín àwọn náà ni tẹ bá ń gbọ́ àbẹ̀ ní ajagun ta ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣe é mọ́ alhaja fausat balógun tí o wáyé mọ̀ sí madam sajẹ ẹ káàbọ̀ ma. ṣé dáadáa la bá yín èmi náà ti rí i pé dáadáa la bá ìdùnnú ni ah, ayọ̀ ni oyin mọ́mọ́ ni ma màmá ta ni abẹ ní ajagun. òun náà ló wà wájú yìí. lọ́dún wo nígbà wo. Ah, àkọ́kọ́ náà mo kọ́ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá mo kí yín lórí ètò Oyinmomo hmm. Oyinmomo lètò. ètò l'Oyinmomo òun náà lẹ́gbọ́n yẹn. orúkọ tèmi ni kò yí padà tí gbogbo ẹ̀yin olólùfẹ́ mọ̀ sí madam ṣajẹ hmm. alájà fasat balógun hmm. alias madam ṣajẹ abẹni tí ò lọgà ọlọ́run lọgẹ ọmọ bàbá dáadáa orúkọ yẹn pọ̀ ó pọ̀ jù ó pọ̀ ó pọ̀ ó pọ̀ kékeré. alhamdulilayi Eh, ọlọ́run ṣeun eh, wọ́n ní kí n sọ Àbẹ̀ní Ajagun mo mọ̀ pé gbogbo ẹ̀yin olólùfẹ́ mi mọ̀ pé èmi tí mo jókòó yìí náà lè Àbẹ̀ní Ajagun ìdọ́ǹtè tipẹ́tipẹ́. inú atọ́ka mo ti kà ń gbà náà ah! fún Israel mo wà mo rẹ pẹ́ o pẹ́. bẹ́ẹ̀ni ẹ ẹ parọ́ Àbẹ̀ní Ajagun àkọ́kọ́ ṣe ní atọ́ka àtúnwá hmm. ṣe ní LTV8. Hmm tó ń pè ní LTV8 lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí hmm. ní 1980. Nineteen eighty. ni. bíi bíi ogójì ọdún kọ yẹn. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ náà nìyẹn bẹ́ẹ̀ni. ọdún yẹn náà ṣí ọdún yẹn ni wọ́n ṣí iléeṣẹ́ tí mò ń sọ yẹn. Hmm. òun la fi ṣí nígbà hmm. náà. ninety eight. lábẹ́ àsíá orúkọ ẹgbẹ́ wo. orúkọ ẹgbẹ́ ọkọ mi náà ni olówó orí mi àfíù balógun ni mo fi gara sọ ni. <laughs> àdúpẹ́ màmá tá a bá ń sọ nípa Fausat balógun okùn ní gungun kó bá níbi tí ó ti ṣẹ̀ wá ta ni Fausat balógun báwo la ṣe bẹ̀rẹ̀ ṣe sinimá kí ló sun ilé díẹ̀ ta ló mú yín débẹ̀ gan. olúwa ṣeun ọ̀rọ̀ lẹ béèrè yẹn ẹni tó bá fẹ́ di ọ̀rọ̀ ó fẹ́ gbọ́ ni ó fẹ́ mọ kúnkún dún ẹ ní bẹ́ẹ̀ ni. Fasat Balógun àwọn tó bí mi tó jẹ́ màmá tó bí mi kọ́lọ́n kò foríjì wọn wọ́n tajà lókè àárín ọmọ ọdún mọ́tàlẹ́ mi ṣùgbọ́n ọmọ Kwara ni mí. nílùú Kwara òkè ọdẹ òkè ọdẹ dẹ ìgbóná hàn ní mi o nílé mọ́kùnrin lójú bẹ́ẹ̀ ní àtúwáyé lẹ́kẹtẹ ó káre ó káre àtẹ̀dé mo bẹ tán sàárẹ̀ tó ah, bẹ́ẹ̀ ni. Ah. bẹ́ẹ̀ ni mo tó tán sàárẹ̀ ìyá tó bí bàbá mi ọmọ sàárẹ̀ ni nílé Balógun. nílé Balógun bẹ́ẹ̀ ni àdúgbò ẹ̀yẹ mọ sàárẹ̀ kẹtẹ ìyá wa ẹ káàbọ̀ sórí ètò mà. olúwa ṣeun ìdúmọ̀tà ni wọ́n bí mi sí ní ìgà onísẹ̀mọ̀ màmá tó bí mi ń tajà ní òkè àárín èmi náà ń bá wọn tajà mò ń lọ sí school mo ń bá wọn tajà ibi tá à ń kẹrù sí à ń pè ní gàmùdílẹ̀ lẹ́kọ̀ọ́ hmm. lẹ́kọ̀ọ́ ní òkè àárín lébùté èrò ibẹ̀ ni mo ti ráwọn tó ń ṣeré mo máa ń lọ wòran bẹ́ẹ̀ mi náà ṣe darapọ̀ mọ́ wọn nìyẹn. màmá ò dẹ̀ sọ̀rọ̀ ńgbà náà. ah mo ń bọ̀rọ̀ bọ̀ ah kò sóbì nígbà náà tí ò ní sọ̀rọ̀ torí wọn ò ka iṣẹ́ ìkúṣẹ́ gbà náà wọn ò mọ̀ pé bó ṣe máa rí nìyí hmm, hmm. bàbá mi lu yẹn ò tiẹ̀ gbà rárá bàbá mi máa nà mí á hmm. wá nà mí níbẹ̀ pé ìwé ni mo ní kó lọ kà. èmi ní jẹ́bọ̀. mi ò sọ fún ẹ wípé kó lọ ṣeré mo ṣáà takú mọ́bẹ̀ mo ṣáà ń ṣe kó tó dé pábẹ̀ ní ajagun wáyé a máa ń ṣe eré kan wọ́n ń pè ní on stage ní NTA ten. eré orí ìtàgé. bẹ́ẹ̀ ni eré orí ìtàgé ní òkun hmm. that is nineteen seventy eight. Hmm. ó pẹ́ o ó pẹ́ o. bí mo ṣe lọ ṣeré yẹn bá ká tó délé báyìí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní ṣú ẹ̀ nìyẹn hmm. wọ́n wá ń ṣú ẹ̀ bàbá olóyè oníṣẹ́mọ́ wá wò ó wá ní ah, ọmọ onílé owó kọ́ yẹn wọ́n bá ní kó lọ pè mí wá bá lọ bá wọn mo ní ṣùgbọ́n bàbá mi ò gbà bó ṣe sọ fún bàbá mi pé kó fi mí lẹ́nìí. pé kó má bá lọ ọ̀nà tiẹ̀ rí o. bàbá mi náà bá pè mí ló bá ní ó dà kó burú o tó bá níbi tí wọ́n fẹ́ yà sí nìyẹn. máa ṣe lọ. máa ṣe níṣu Ògúndé kúkú ń ṣe hmm. à ń gbọ́ rẹ̀. ó lè ṣe dáadáa. bí mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn ṣùgbọ́n bàbá mi ti ń gbọ́ Àbẹ̀ní Àbẹ̀ní Àbẹ̀ní Àbẹ̀ní torí mo ti ń lórúkọ ńgbà yẹn náà hmm. láyé NTA tẹ̀lé kò kí NTV ètí tó wà kí bàbá mi tó kú ní 98 ó dùn mí. Hmm ṣùgbọ́n a dúpẹ́ fọlọ́ wọn rí fìrífìrí ògo ẹ̀ ó rí fìrífìrí ó rí màmá mi ló wá rí kó tó kú ní ìyá two thousand two thousand àwọn náà wá rí àwọn rí àwọn jẹ́ ọlọ́run ní kàn jẹ́ dáadáa ọlọ́run jẹ́ kàn jẹ́ wọ́n jẹ́ wọ́n rí wọ́n rí ògo yẹn àwọn náà dúró hmm. so ìgbà tí mo kó lọ́dọ̀ màṣáájú ni mo bọ́ sọ́dọ̀ balógun àfíù balógun bẹ́ẹ̀ ni kábíyèsí sà ni mo bọ́ sọ́dọ̀ balógun ọ̀dọ̀ balógun ni mo ti wá bẹ̀rẹ̀ sí ní lórúkọ náà à ń ṣe abẹ̀ní ó yá mo tún sọ mí lábẹ̀ní ajagun mo tún jẹ́ bẹ́ẹ̀ títí títí títí títí tí ọlọ́run kò forí jì bàbá tó di omi dínà òun ló fún mi ní madam ṣàjẹ madam ṣàjẹ lọ́dún wo mà. that is nineteen ninety sí ninety one hmm. òun ló fún mi ní madam ṣàjẹ. tẹ̀wá ń jẹ́ dùn ní. tí mò ń jẹ́ lé. tọ́lọ̀ fi báríkà sí. bẹ́ẹ̀ ọlọ́run fa àlùbáríkà sí gbogbo tí mo ti jẹ́ náà tọkọ mi fún mi ọlọ́run ló fa àlùbáríkà sí abẹ́ni ajagun ó fa abẹ́ni lọ́lọ́run kọ́kọ́ fa àlùbáríkà sí àwa fi ajagun sí hmm. ó tún fa àlùbáríkà sí hmm. mo tún jẹ́ madam ṣajẹ́ hmm. ó tún fa àlùbáríkà sí tí bàbá sùwé àlùbáríkà kan á lékún sí wà lékún ọlọ́run fa àlùbáríkà sí gbogbo gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátá tẹ́ ń wo ètò yín mọ́mọ́ àlùbáríkà ò ní wọ́n lé yín màmá mọ́ bọ̀ àfúgbẹ̀yìn tí ẹ bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa àti sọ wípé alárẹ̀ àjàgbá sọ pé lónìí sẹ́ gbogbo akán sí ah, ó máa dùn ó máa lóyún mọ́mọ́ nítorí gbajúgbajà òṣèré ni àgbéwá màmá tó ti pẹ́ dáadáa ní iṣẹ́ tọ́lọ̀ ń fún wọn ní àlùbáríkà àlùbáríkà plus àlùbáríkà tó wá di dọ́bù dọ́bù dọ́bù triple àlùbáríkà tó gbogbo àlùbáríkà ò ní tán ní ilé wa kò ní tán ní ọ̀dẹ̀dẹ̀ wa ohun tí à ń yẹ̀wò lónìí òun náà ni iṣẹ́ sinimá báwo ni a ṣe bẹ̀rẹ̀ níbo ni wọ́n bá dé níbo gan ni wọ́n bá a lọ màmá nígbà tí bàbá sọ yìí di Madame sajẹ tó bẹ̀rẹ̀ tó ń tẹ̀síwájú tó ń tẹ̀síwájú léèní oríṣiríṣi ni à ń rí àti rí àti rí social media à ń rí facebook à ń rí gbàǹrà wo ẹ̀yin náà kẹrẹ̀ ma bẹ́ẹ̀ni kí ló fà á kí ló tún mú yín darapọ̀ mọ́ agbọ́n yẹn. ẹ mo gbọ́dọ̀ darapọ̀ mọ́ ni. ẹ ṣáà wò. kò ṣe é dúró wò hmm. báyé bá ń sun ó ń sun ni àgbọ́dọ̀ bá wọn sun ni àgbọ́dọ̀ bá wọn sun ni hmm, hmm. èyàn gbọ́dọ̀ tẹ́gó madam ṣáà jẹ́ kó tẹ́gó rí wọ́n bá ń sun báyìí màá máa sun tẹ̀lé wọn. ẹ ló máa kí ni ìtumọ̀ tẹ́gó Ah, nígbà tí n bá dára lẹ̀ tí mò ń wo pé wọ́n ń ṣe lọ èmi náà jókòó ara ní jẹ́jẹ́ má jókòó kò ṣeé dúró wò ni. mà ìgbóhùn nìyí. bẹ́ẹ̀ ni. àti ìgbọ́gbọ́ ẹ̀ ṣòwò rí. bẹ́ẹ̀ ni. ohun kìlẹ̀ ṣe ń gbà náà. sìgá ni. ní bọ́ńdù bọ́ńdù àbí ní jẹ́jẹ́. bẹ́ẹ̀ ni ní bọ́ńdù ní pálípálí lókè àárín. bẹ́ẹ̀ ni. ọjà ìyá mi àbọ̀jà àti gangan. ọjà ìyá mi tó gbélé mi lọ́wọ́ ni. nígbà ìwà nǹkan ẹ ṣe iṣẹ́ àbí. ẹ wò mo ti filẹ̀. kò sáyè mọ́. torí àyè yẹn ò sí mọ́ Hmm. tábà ní káwọ́ dáadáa mà iṣẹ́ sinimá yìí lọ́dọ̀ tí àdúpẹ́ pé ọlọ́run báríkà ṣùgbọ́n ní níwò mi wọ ó tó nìkan dúró tì ó tó jẹ fún yàn. ó tó ah, ah. èmi máa ń fọwọ́ sọ̀yà mi ò sọ tẹlòmíì mò ń sọ tèmi èmi Fáwọ́sátù Balógun iṣẹ́ tó ṣe dàyàdé tó ṣe dúró tì ní hmm. torí wípé kò lè kú hmm. a máa bí oríṣiríṣi ni àwọn tí ó dé lánàá yìí wọ́n ń jẹun bẹ̀ hmm. ah, ah, kí lẹ̀ ń sọ kéèyàn wá sọ pé iṣẹ́ tí a fi rán ọmọ léèwé hmm. tọmọ fi jáde léèwé ọmọ tún wà bẹ́ẹ̀ tó tún ń ṣiṣẹ́ náà tá a sọ wípé ah, wo máa ń lọ lọ lọ lọ lọ lọ máa ń wulẹ̀ yà sí ìdíṣẹ́ ta yàyẹ torí pé ó dá wa lójú náà ni. Hmm. tó bá sọ nípa pé èèyàn ní èèyàn ní èèyàn ní ẹ̀bùn àtinúwá tó lè fi ara tó lè fi gbogbo ẹ̀ ṣe ọlọ́run fún ifá ó fún mi o. kí ni iṣẹ́ ẹ wá mu díẹ̀ lára àyà rẹ̀ àbẹ àbẹ jí díẹ̀ mú lára bàbá. mi mo kọ́ ni o. ẹ kọ́ ni. torí wọn jó ngbà yẹn bàbá mi á sọ pé wọn jó lè wà wọn lùlù lè kí ni ewu wá kiri ṣùgbọ́n torí pé mo dúró mo gbẹ́kọ̀ọ́ nígbà náà tí Rafiu bá bẹ̀rẹ̀ sí ní tí a bá bẹ̀rẹ̀ rẹ̀ àṣà tí n bá ṣe mistake báyìí tó bá bẹ̀rẹ̀ sí ní gbá mi màá ma ah, wo ọmọkùnrin yìí má pa mi o ń kọ́ mi ó ń fóúnjẹ alẹ́ mi lé mi lọ́wọ́ rẹ̀. ó lè bá a da kó lè dúró nìyí. bẹ́ẹ̀ ni. ọjọ́ wa ni ọ̀gá sọmọṣẹ́ àpàlà di tọkọtaya. Ah. ìgbà wo ló ṣẹlẹ̀ gan. bó ṣe wà náà nìyẹn bó ṣe wà látìgbà yẹn kò sí tí èèyàn bá mọ iṣẹ́ ọ̀gá ò ní fẹ́ kó lọ ó máa fẹ́ fi ṣèyàwó ni. nígbà náà nígbà náà. ó tẹ̀ ṣẹlẹ̀ gan báyìí náà sí. ó ṣẹlẹ̀ ń sìn náà oyin máa ma ṣẹlẹ̀ oyin máa ma ṣẹlẹ̀ àwa náà la lè gbádùn ara wa hmm. tá a bá fi sùúrù sí i ó máa máa ṣẹlẹ̀ bí ò tiẹ̀ pọ̀ tí ò pọ̀ rẹpẹtẹ bíi ti tẹ́lẹ̀ torí kò sí ọ̀gá kan tó máa sọ pé mo kàn lọ fẹ́ yìí wá láti ta ni inú eré náà ló ní kálukú ti jẹ látòrí àwọn àgbà wa hmm. bẹ́ẹ̀ ni inú eré yìí náà ni. so òun ló gba ìjù. òun ló gba nítorí wípé ará àtàǹgbà náà ò ní. kò ní gbọ́lé. nísìn àwọn òbí wàá gbọ́ ẹ̀dùn ọmọ mi ló ń fẹ́ ṣeré ẹ bá mi kọ níṣẹ́ eré kò sí yẹn gbà náà. mo jẹ́ fẹ́ mú wọn tá a bá tọ̀ ọ́ lọ táwọn èèyàn bá tọ̀ ọ́ lọ wọ́n máa rí ọmọ tó máa tẹ̀lé wọn náà tó máa fi ṣayáǹgbà náà. nígbà tí àwọn bàbá délé pé oníṣẹ́ àtàlẹ́ fẹ́ fẹ́ kí ni àwọn ìyá àti bàbá wa sọ. inú wọn dùn ni o tó rántí ẹ̀rọ kọ mi pé ah èèyàn tó ṣe tó mọ̀ so inú wọn dùn gan. Hmm. ẹ bàbá wòlé nìta máa a rí pé tíátà ti di ohun tí bàbá ṣe ìyá ṣe ọmọ náà tún ṣe mm. aláwọ̀ tún ṣe ra lẹ́nu ìlú àwọn ọ̀gá bẹ́ẹ̀ lò ọlọ́run fà àlùbáríkà sí àtàwọn míì àtàwọn míì màmá ìyá tẹ̀ rí nínú àwọn àjídékòsọ́kọ́ àwọn eré yìí wù mí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn adé lọ́ọ̀ fún tán ṣe dáadáa pé inú bàbá wọn gan dùn mà ǹjẹ́ àti èmi ọmọ tí náà tẹ́gbà wọn ti ni ìtọ́ ti ń gbìyànjú ẹ̀ wò. mo ti sọ òun náà ti ń ṣe ó director bẹ́ẹ̀ ni Hafiz Balógun Adio ọkọ ṣàjẹ ọkọ̀ ṣajẹ́ ọkọ̀ ṣajẹ́ ọkọ̀ ṣajẹ́ ọkọ̀ ṣajẹ́ bàbá ṣajẹ́ <laughs> tó ọ̀hán. Uh-huh. ó ti ń ṣe. bí ṣe ṣe wá ń lọ mà hmm. nígbà kan kẹ tó ṣe ohunkóhun àwọn mákẹ́tà lẹ́ gbé lọ fún nígbà ìkálukú náà ti ń dọ́gbọ́n tiẹ̀ bẹ́ẹ̀ fi sórí YouTube ẹ fi sí ìgbà yẹn ṣé tabaníkà ṣe ìgbéléwọ̀n ìgbà yẹn ló dáa ni àbí ẹyin ṣe ń sìn ìwọ ló sìn ìgbà yẹn dáa ìsìn náà dáa kò sí ìtorí àtọ́rí àṣẹ ń bá àwọn mákẹ́tà ṣe hmm. kò sí bá ṣe fẹ́ ṣe so kò ṣe pé bí youtube àbí facebook gbaṣẹ́ lọ́wọ́ wọn. ìkàfẹ́ ìrọ̀rùn jù kọ́ lọ́ma. ẹ kò sí kankan náà ní gbogbo ẹ̀. séèmù ni. séèmù ni gbogbo tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lèèyàn máa ma wò nígbà tó báyìí tí ìbọ̀ sí wa máa wò pé ah ṣé eléyìí ò fẹ́ ṣe kinní kan ẹ má jẹ́ àtànra wa mm. séèmù ni gbogbo ẹ̀ ebi oníkálukú wa náà ti rí bí gbogbo ẹ ṣe rí ìgbà tẹ́ ẹ̀ sọ yẹn náà tá à ń sọ̀rọ̀ tíṣẹ́ sì dá tí ìbá ṣe wípé gbogbo ẹ rí bó ṣe rí ṣé bí inú iṣẹ́ náà là ń ṣe tó jẹ́ pé oníkálukú wa dẹ̀ máa gbowó tá a máa lọ ra mọ́tò oníkálukú wa máa dẹ̀ gbowó tó dẹ̀ máa lọ ra lẹ̀. nídìí iṣẹ́ ìnáwó nídìí iṣẹ́ áá ah, ah. hmm. bá ṣe yìí ń wí yìí náà yìí ń di iṣẹ́ yìí náà àwọn tó sì ra eh, ra iṣẹ́ tí o lè parun tí o lè parẹ́ àwọn òtí ẹ̀ gbàdúrà kó parun tó rà lọ́rùn mi. pẹ̀lú ògùn ọlọ́run ẹ̀yin àwọn tí ẹ̀ ń wà káàkiri àgbáyé lórí ètò náà làwà o ó ní mọ́mọ́ ní ètò ètò náà mà ní mọ́mọ́ tí ẹ bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa alájà wa màmá wa ìyá alálùbáríkà màmá dáadáa màmá tó ti ìlú sàárẹ̀ olúpàkó wá. ẹ bá wa kọ́ orúkọ tèmi ni ọ̀ṣínáwọ̀ ọláòṣèbí kan tí gbogbo ènìyàn mọ̀ sí bọ̀dá táyọ̀ níyàkuyà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ ìyàkuyà náà ni so n fẹ́ sọ fún yín lénìí pé kẹ́ máa wo Imọ̀ọ́mọ̀ TV àṣà ìṣe gbogbo tẹ́ bá fẹ́ mọ̀ nípa àwọn ènìyàn tí ẹ̀ ti mọ̀ gbogbo ẹ̀ lẹ́ máa bá ń bẹ ẹ ṣe gan. ẹ wa ká lọ ká jọ gbádùn ètò yìí. Oyinmọ́ fún owó ẹ̀yìn tí ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ ètò máa ní Orímọmọ ní ètò ètò náà máa ní Orímọmọ láti lè ṣe AK Media Concepts Limited níbi tí a ti ń dá bí ẹdun tí a ti ń rọ̀ bí òwe lónìí màmá wa èèyàn wa màmá alálùbáríkà aláàjà Fausat Balógun tí gbogbo ayé mọ̀ sí Madam Ṣàjà àwọn ni wọ́n wà ní orí ètò màmá ti fún wa ní ìrírí wọn ní oríṣiríṣi tí a nígbà pé yóò ṣe yín láǹfààní tó ń ṣe àwọn lọ́wọ́lọ́wọ́ tí yóò túbọ̀ ran àwọn tí wọ́n ń bọ̀ lọ́wọ́lọ́wọ́ pé tí a bá ń ṣe yìí o àṣe dáadáa àṣe sórí àṣeṣe díẹ̀ ní àlùbáríkà ni màmá fíìmù yín mélòó ni ó ti wà lórí àtẹ tẹ ẹ ṣe fúnra yín ni o. ah tí mo ṣe fúnra mi èmi ò kì í ṣe fíìmù rẹpẹtẹ ṣùgbọ́n fíìmù tí mo ti ṣe a ti fẹ́ tó bóyá fifteen. mẹ́ẹ̀ẹ́dógún bẹ́ẹ̀ni. Hmm, tabalẹ̀ òtẹ́ ti ń bá kínní bọ̀ ó lé lógójì ọdún. bẹ́ẹ̀ni. kí ló ń wọ ẹbọ kí ló ń wọ ètùtù tẹ́ ń ṣe sí. ah kò sẹ́bọ̀ ń dá kò sẹ́bọ̀ kò sí tútù kò sí nǹkan kan kọjá pé ohun tí mo fẹ́ ṣe ni ọlọ́run dẹ̀ pé lọ́nà mi kémi náà tẹra mọ́ kí n máa ṣe ni. ẹ àwọn kan máa sọ pé àwọn bíbí ti pọ̀ jù báwo ni wọ́n ṣe fẹ́ mọ̀ mí báwo ni wọ́n fẹ́ lórúkọ bóyá kí n mú ẹ̀ta kó èjì kémi náà gboko ara bóyá tábà tẹ̀ ṣe ògùn kíní kò kìkì káṣí kíní kan àràwọ̀ ṣé bẹ́ẹ̀ ló ṣe rọrùn ṣé bẹ́ẹ̀ náà. oògùn ìràwọ̀ táwọn sọ fún ọ pé oògùn ìràwọ̀ wà oògùn hmm. òkìkí pológbé wà hmm. wọ́n ń tàn yẹn ni ẹ̀fà àdúrà bẹ́ẹ̀ ni tọ́lọ́n bá sọ pé òun dé kò sẹ́ni kankan tó lè ní pé báwo ni hmm. tọ́lọ́n bá ti peṣẹ́ lọ́nà èèyàn iṣẹ́ tó bá tẹra mọ́ kíní ìmúfẹ́ ṣe ni hmm. bí àṣẹ nìkan á ní ìgbà òní lágbájá dé tó ti mọ̀ mú ni ó mọ̀ gbà tó ti wà ń bẹ̀ tí wọn ti gbọ́ tó ṣe gbàdúrà ẹ̀ mọ bọ́ ń ta. toró dúró sí tó ń ṣe pé iṣẹ́ yìí iṣẹ́ mo fẹ́ ṣe ni hmm. àwọn tó ń ṣe yẹn náà kì í ṣe nǹkan kan tọ́lọ́n bá ti pe nǹkan lọ́nà èèyàn ẹ má jẹ́ ká wádìí nǹkan kan pé wọ́n ń lọ gunra gunra á ah, sunko bó bá rẹ́ni fún ẹ̀gbọ́n máa padà sunko ni. Hmm. tàbá ní ká tiẹ̀ tún wò dáadáa mà ó fẹ́ jọ pé kò sí eré tí wọ́n ṣe lábẹ́kúta èkó lẹ́wà bá bẹ́ẹ̀ni kò á sí eré tí wọ́n ṣe lábẹ́kúta nígbà náà ibùn títí lásìkò yìí wọn àpèsè àjẹbẹ́ ẹ̀sìn ìyá ọdúnládé ẹ̀sìn ìyá kìnnìkan èmi dẹ̀ máa ń láìkè kí n kóyàn mọ́ra. ẹ̀fọ́mọlúwàbí kún. bẹ́ẹ̀ ni hmm. kò síṣẹ́ tó máa ṣe láyè tó bá fọmọlúwàbí kún òfo ní ọjọ́ kejì ọjà ni nọ́nsẹ́ǹsì ni tí ò sí nǹkan kan bẹ́ẹ̀ hmm. pàtó ẹ̀yọ̀ ni hmm. o gbọ́dọ̀ fi ọmọlúwàbí kún tó ń ṣe ni abẹ́kúta mo máa ń sọ màá ní ilé tí mo kọ́ ni kò gbọ́dọ̀ wó. ilé tẹ́ ẹ kọ́ ni. torí wípé mo dúró nígbà náà kó tó di pé wọ́n gbọ́rù abẹ́kúta mò ń bá wọn ṣe mò ń bóníwá ṣe mò ń bẹ́lẹ́yìn ṣe mò ń bá gbogbo àwọn láyà bàbá àkọlọ́hún kó bá mi fọ̀rọ̀ kẹ́ gbogbo wọn ni mo máa ń bá ṣe hmm. kó tó dẹ̀ wá di wípé ọdún bẹ̀rẹ̀ sí ní lò mí hmm. nígbà tá a dẹ̀ bẹ̀rẹ̀ sí ní jìjọ ṣiṣẹ́ ọlọ́run sọ pé àjọ máa torí pé àlùbáríkà àlùbáríkà wà lára àlùbáríkà wà lára èmi hmm. náà ọlọ́run wá lò fáwa méjèèjì yàtọ̀ sí mo mọ iṣẹ́ yẹn òun náà mọ iṣẹ́ yẹn ó rọrùn gan tó ó wá jẹ kó rọrùn gan tọdún bá jù báyìí gbà mo ti hàn hmm. tó bá ti ju ọ̀rọ̀ yẹn gbà báyìí èmi náà ti hàn hmm. òun náà ni ah mọ̀ n sí bẹ́ẹ̀ tó náà bá dẹ̀ ti ju èmi náà kọ́gbọ́n lára ẹ̀ hmm. bó ṣe wà yẹn bó ṣe jẹ́ ọmọdé òun lẹ́nìkan sọ wípé ìgbà wo lọ́dún dé tó yẹ nìyẹn sọ tí mo sọ pé wàá ṣe sùúrù ni ọdún ó ṣe continuity kí ni ò ṣe nínú iṣẹ́ yìí kó tó dẹ̀ ìwádìí pé ẹ̀ṣẹ̀ṣẹ̀ wá mẹ́rin tó jọ́dún ṣòro ọ̀pá náà ló dé ni ìdọ́ǹtẹ̀ òun náà ó ti pẹ́ ti pẹ́ ó ti pẹ́ ti pẹ́ tó ti yé bàbá bọ́ wàláì wàláì màmá bá ṣe wọnú agbami ètò fa àbáyé lè dárúkọ alàgbà Rafiu Balógun ẹni tí ṣe ọkọ yín Adéorí tọ́lọ́ ní kí ẹ ṣàbíamọ fún màmá kí ni àṣírí àjọṣepọ̀ náà látà ìmọ̀ye ọdún sẹ́yìn títí dì sìn kí ni. kò sí lẹ́yìn pé kéèyàn ṣe sùúrù. Hmm kò síbi tójú ò ti rí kò síbi tí nǹkan ò ti ń ṣẹlẹ̀ kò sí lẹ́yìn pé ẹ̀yin méjèèjì ẹjọ́ mọ̀ wá ara yín ohun tí lágbájá fẹ́ ni ohun tí tàmẹ̀dù fẹ́ ni bó ṣe fẹ́ nǹkan ẹ̀ ni ẹjọ́ fìmọ̀ àjọ wà lórí sẹ́ẹ̀tì lánàá ni hmm. ó yẹ kí n dórí sẹ́ẹ̀tì yẹn ń jẹta mi ò débẹ̀ àná wọ́n tún padà wá hmm. ebó ń lọkọ mi ń lọ̀gá mi. Hmm. dọ̀la ọ̀gá rẹ̀ lẹ́nu ọjọ́ dọ̀la olóbàmà jẹ́ torí ọ̀gá mi ni. Hmm. Rafiu Balogun ṣé bí èyí tó jẹ́ kọ́kọ́ jẹ́ ọ̀gá mi ni Machado tó ti kú yẹn mo yìí dárúkọ ẹ̀ ṣé bí bàbá sùwé òkè iṣẹ́ ọ̀gá mi hmm. ṣùgbọ́n madam ṣajẹ lénìí hmm. òun ni láyé NTA seven hmm. àjọ ṣe ẹ̀rín kéèké ni mo fi jẹ́ madam ṣajẹ lẹ́kùnlé bàbá sùwé lẹ́kùnlé bàbá sùwé so ẹni tó bá bí ẹni tó fún ẹ ní nǹkan ìwọ náà máa pọ́nlé kó jẹ́ kó mọ̀ wípé ẹni yìí òun ló gbógun fọlẹ̀ ọlẹ́ lèmi àwọn náà gbógo fún mi ọlọ́dẹ fàlùbáríkà sí àdúpẹ́ fọlọ́hún. fún ẹ̀yìn tí ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa màmá wa màmá alálùbáríkà ìyá mi ẹni yìí láti òkè ọdẹ òkè ọdẹ ní ìlú Kwara àti sàárẹ̀ náà torí wọ́n ní ilé ìyá alàgbà ilé bàbá ẹni gan ni àkúsùn ẹni ìyá mi Àbẹ̀ní Ajagun madam ṣàjẹ màmá ẹ ti ṣiṣẹ́ yìí almost fifty years ẹ ti wà lọ́tọ̀ ọdún báyìí lọ́ọ̀kan Kini, kini, kí ni kí ni èrè níbo ló kù díẹ̀ káàtó sí ṣùgbọ́n tẹ́ pé lẹ́ni o ti dọ̀pẹ́ kí ni o tójú rí. Hmm. Eh, eh, kò síbi téèyàn máa wà náà tó fẹ́ ṣàṣeyọrí tójú òní rí ojú rí ṣùgbọ́n nǹkan tẹ́mi máa sọ ni wípé tójú bá rí tọ́lọ́run wá ṣàánú èèyàn èèyàn gbàgbé ohun tó rí hmm. kò síṣẹ́ tó fẹ́ ṣe kò síṣẹ́ tí ò ní wàhálà kò sí tí ò ní yà ajẹ̀yà ti jẹ ìmọ̀ yẹn sẹ́yìn pé ká lọ sí tọ̀ ká má rówó mú wálé ká má rówó mọ́tò san bí ká ṣe ká mọ̀ ìyẹn ti lọ rẹrẹrẹ lónìrànràn ṣùgbọ́n adúpẹ́ lẹ́nìí bá fiṣẹ́ náà ṣeun re kò sí téèyàn ṣe tá àti ìfiṣẹ́ náà ṣe. fíìmù kan fíìmù ìwòlẹ̀ a ṣe jẹ́ pé òun ló mú ọlá ló mú ògo wá ah. ṣẹ̀wá làwùjá pé mo ṣe léyìí adúpẹ́. gbogbo fíìmù tèmi ni máa ń dúpẹ́ lé lórí. mo là pé àti pé ah, èyí tí mo kọ́ ṣe èyí tí mo dẹ́ àwọn ah, làpẹ́ nǹkan tí nǹkan tí ń change tí mo wò pé nǹkan ti ń change tó ti ń dùn tó ti ń bẹ́tà bẹ́ẹ̀ ni tí mọ́tò ti sẹ̀ ah, tí mọ́tò ti sẹ̀ owó ti sẹ̀ ah. ilé ti sẹ̀. Ah. Eh, ó pọ̀ tí mi ò lè rántí mọ́ ẹ mọ̀ pé tí nǹkan bá ti pọ̀ ẹ ní rántí mọ́ hmm. ṣùgbọ́n ìkan wà tó jẹ́ wípé mo mọ̀ pé alábàárù ni mo pè alábàárù tí mo dẹ̀ ṣe àwọn àbí bẹ́ẹ̀ ni alábàárù ni mo pè táìtù. kí lè wá rò níbẹ̀ o ìtàn náà ni ẹ wo kò sí lọ́jọ́kòónú ìtàn tá à ń kọ. Hmm. bẹ́ẹ̀ ni yorùbá ló ní. àwa la ni tàn àwa ni wàhálà tẹ bá gbé lẹ̀ tí gbogbo aráyé ń wò hmm. gbogbo àwa ta bàbá pé igba hmm. wà á máa rà lébù tiẹ̀ màá máa rà lébù tiẹ̀ oníkálukú máa máa rí tiẹ̀ yorùbá ló ní tàn ẹnìkan ó béèrè lọ́wọ́ mi wípé ẹjọ́ báwo lẹ ṣe ìtàn tẹ ṣe yìí ó bá òun mu ìtàn tí mo ṣe lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ tó ṣẹ̀ṣẹ̀ jáde àyìndé ni mo pe táìtù ẹnìkan ṣe bẹ́ẹ̀ ni ó ṣẹ̀ máa jáde sórí youtube ni. màmí hmm? mo ní àyìndé méjì kan tí wọ́n gbajúgbajà dára tí mo sì lérò pé ẹ sùn wọn kí àyìndé mùsílíù lẹ́ ń sọ ni àbáyìndé wàásù màṣá. wọ́n rí torí wípé ọkọ̀ síkírá àyìndé mùsílíù ìtàn ẹ̀kọ́ ni mo ṣe ń gbé ìtàn ẹ̀bọ̀ ṣùgbọ́n torí orúkọ yẹn. wow ó máa ń wà ní gbogbo orí mi ni àyíndé ni mo pe táìtù ẹ̀. màmá kí ni àjọṣepọ̀ yẹn àti Musiliu àyíndé ọmọ akínsọ̀yà. ọmọ dáadáa ni èmi máa ń láìkì téèyàn bá da kéèyàn sọ pé da hmm. ọmọ dáadáa ni ẹni tẹ bá rí tó jẹ́ pé tí nǹkan bá ń ṣe yín ó ń ṣe ni hmm. èèyàn ni ah, àwa bí. ẹni tí olómọ sọ o bẹ́ẹ̀ tí ẹ̀ ń gbọ́ wa bẹ́ẹ̀ ni. àwa bí ó dẹ̀ mú wa ń yà ó rí páwà náà ìyá dáadáa ni wà ní ó dẹ̀ ń ṣe dáadáa ó dẹ̀ ṣe dáadáa ọmọ dáadáa ni ìbànújẹ́ kùn ò ní sí lágbára ọlọ́run ọwọ́ àmà ròkè ni torí pé kí n tó súnmọ́ mo rí pé ẹlòmíì máa wà tó jẹ́ pé ó fẹ́ lọ lóyìnbó tí òrùwò tíkẹ́ẹ̀tì á dẹ̀ máa máa wò pé ah, ah, ọmọkùnrin kó tó lóun dépò tí a máa nù ni o ó ti ń ṣe òòṣà tó láwọn èèyàn sọ pé ó ti ń ṣe òòṣà hmm. kó tó ṣe òòṣà. Hmm ó ti náwó ọlọ́run ti kẹ́ ọlọ́run ti kẹ́ fúnni fúnni ni ọlọ́run fún ọlọ́run fi àánú èèyàn sí lójú gan ó láàánú ilé àtọ̀nà ò ní dá a máa lo òkè ní gbogbo àwọn tó ń fẹ́ tiwa gbogbo àwọn olólùfẹ́ wa gbogbo àwọn sáríà ọkàn lọmọ ọlá ọmọ gbogbo àwọn lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láwọn tí wọ́n ń wò wá tó ń ṣe wá láàánú àánú ò ní wọ́n àwọn náà lágbára ọlọ́run wọ́n pọ̀ tí bá bẹ̀rẹ̀ sí ní dárúkọ ọmọ wọn sùn hmm. lọ hmm. rẹpẹtẹ láwọn tó ń ṣàánú tó ń ṣàánú kì í ṣe pé yà ń jà wá náà ebi ò pa wá ṣùgbọ́n wọ́n ń wò wá nínú ọlá ńlá wa pé àwọn láìkì àwọn lágbájá báyìí wọ́n dẹ̀ ń kó wẹ̀ torí ẹlòmíì wọ́n á máa sọ pé ebi ló ń pa àwọn ebi ò pa wá o hmm. ìyà ò jẹ wá o àtọ̀bàtẹ́lẹ̀ yìí gan àgbà láì oríṣiríṣi àlùbáríkà lè ń ṣe bẹ́ẹ̀ ni hmm. ṣùgbọ́n wọ́n wò wípé àwọn táwọn ń wò yìí àwọn láìkì wọn wọ́n dẹ̀ tún bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ appreciate wa ni hmm, wọ́n appreciate wa ni. màmá ẹ wá jẹ́ kí asáré yàbá àdéhùn lè ní ẹnìkan lè wà tẹ́ pé wọ́n á ti máa rí wọ́n á ti máa mọ̀ ó kàn lè lọ bẹ́ẹ̀ tá a máa padà rí bí kó wà lórí akéte àìsàn tá a máa tọrọ ó máa ṣe gbẹ fún màmá kí lẹ gbé yín ṣe láti fi dẹ́kun tàbí láti fi ṣe irú ìrànlọ́ fún àwọn èèyàn báyìí. ṣe rí ìbéèrè tẹ béèrè inú mi dùn pé jáde lẹ́nu ah. ẹgbẹ́ tampa and try kò ń ṣe ìtọ́ba sọ síta àwa ta wà nú ẹgbẹ́ ìgangan náà à try fún oníkálukú ọlọ́run kọ́lọ́run fi kú rẹ̀ pa wá ọlọ́run ti mọ ohun tó máa ṣe oníkálukú hmm. kò dẹ̀ sí kì í ṣe inú ẹgbẹ́ wa nìkan làìsàn wà nǹkan tẹ́mi kan máa ń sọ fún wọn ni wípé kéèyàn ṣe ṣẹ́kọ̀ kó mójútó ara ẹ̀ torí pé tó bá ń ṣe wàhálà ó gbọ́dọ̀ mójútó ara ni hmm. ó dàbí kó máa lo mọ́tò tí mọ́tò bá yọnu ó lò lò lò lò ó yọnu òun náà ṣe tán tó sọ fún ẹ wípé ó ti rẹ̀ mí fún mi níhun tí mo fẹ́ ni bẹ́ẹ̀ lára náà ṣe rí ara máa béèrè gbogbo wàhálà tá à ń ṣe yìí ara máa béèrè kò sí nì ṣùgbọ́n tó bá ń tọ́jú ara lásìkò wàá mọ tó ń ṣe ẹ́ wàá mọ̀ pé nǹkan báyìí ń ṣe mí àìlákàsí pọ̀ láàrin wa nìkan lọ́n kó ṣàánú wa. Amen bó dẹ̀ ṣe wà káàkiri nìyẹn kì í ṣe inú ẹgbẹ́ wa nìkan là ìlákàsí wà ẹlòmíín náà wà níta tó yẹ pé àwa la tún máa ń sọ fún wọn wípé tẹ́lẹ̀mí bá sọ òkè mo débì kan ẹni yẹn sọ fún mi pé orí ń fọ́ òun òun fẹ́ lóògùn mo ní ṣo tí mo tó fún ẹ lórí kò tó kàn fẹ́ kó wọlé ọwọ́ ṣàyẹ̀wò náà kò ṣáà ṣe inú ẹgbẹ́ wa ló wà wà á ṣàyẹ̀wò wà á mọ ohun tó ń ṣe ẹ́ sọ ọ lè mọ nǹkan tó fún wà á mọ ẹlòmíín inú ilé ló máa pèèyàn ẹ jẹ́ wá bá mi wo nǹkan tó ń ṣe míì nù. No ìtọ́jú ara ó ṣe kókó ẹlòmíà ní pp tó bá ní tán torí bí ó ń ráìsì tó ráìsì á máa lògùn á máa lògùn nínú ilé á máa lògùn nínú ilé lọ sí hospital kan sọ oògùn tó máa máa lò fún ẹ hmm. máa lọ ṣe check-up bí mo ṣe wà yìí torí èmi máa ń sọ kankan ẹ̀mí gúgù ló ń sọ̀yà èèyàn ti jìyà hmm. kọjá kẹ́mi gúgù máa ń sọ̀yà fún yàn ẹ̀mí gúgù tó máa sọ̀yà ni tó bá tọ́jú ara ẹ̀. Hmm kàbá ṣe lásán. kàbá ṣe lásán kì í ṣe ìgbà tí bá ṣẹ̀ṣẹ̀ lówó kan kó tó lọ sí hospital general hospital wà ń bẹ̀ private hospital wà ń bẹ̀ ó wà tó bá débẹ̀ ẹlòmíà ní wàhálà àwọn ti pọ̀ jù fún àǹfààní ara wa ni ìtọ́jú ara ó ṣe kókó má tọ́jú ara ẹni ẹlòmíà ní nọ́ọ̀sì kó wá báwọn ṣe kinní kan nílé ẹgbẹ́ bí mo ṣe wà yẹ ẹ lè mú oògùn kan dání sí kí n sọ pé oògùn kí ni ẹ fún mi kí ni èmi ò báyọ̀ ṣe. Hmm ẹlòmíì tó bá ti rógò ogun kí ló ń ṣiṣẹ́ fún ẹ̀fọ́ ṣé ohun tó bá táyé lára mu ṣó bá pọ́ìndé lára mu ni ọlọ́run bọ lọ́jọ́ ènìyàn kò ní fàìsàn ṣe nìkan kan wa lágbára ọlọ́run ló wà pẹ̀lú wa. so ẹ̀yàn tí ẹ̀ ń wò wá láti iléeṣẹ́ AK Media Concepts Limited ibẹ̀ náà ni a ti ń dábí ẹnu tí à ń rọ̀ bí òwe màmá wa tí wọ́n ti ń bá wa gbé tó ń bá wa tì í tó ń bá wa fọwọ́ kun láti ẹ̀kan náà ni Alhaja Fausat Balogun ẹni tí gbogbo ayé mọ̀ sí madam ṣàjẹ ṣàjẹ tí ò lọ́gà màmá àdùnnú màmá alálùbáríkà màmá kí ó tó di pé bí a ó máa lọ díẹ̀díẹ̀ láti iléeṣẹ́ AK Media Concepts wọ́n ní kí a fún yín ní ẹ̀bùn yìí ṣùgbọ́n mà ìmọ̀ràn yín fún àwọn ọ̀dọ́ wa tó ṣe ń darapọ̀ mọ́ṣẹ́ yìí. ìmọ̀ràn mi fún wọn ni pé kàn ṣe jẹ́jẹ́ ẹ fọwọ́ síbi tọ́wọ́ ń gbé ẹ má kọjú kọjá kádàrà ẹ fojú síṣẹ́ tẹ wá ṣe ń tẹ bá wá òun ni kẹrán ẹlòmíì wọn á ní kinní kan wọn á ní àwọn kan máa sọ pé àfi kọ́ kọ́kọ́ súnmọ́ wọn kọ́ tó bá wọn ṣiṣẹ́ kọ́ tó ṣe kọ́ tó mọ̀ òun gan náà kó tó kó òun nílé tó ti wo tv ló ti mẹni tóun fẹ́ lọ bá kí là bá ka. sọlẹ̀ hmm. máa rí bá. gbọ́ bá débẹ̀ òun ló máa bá ṣẹ́bí mi ti lọ́mọ dáadáa tó tẹ̀lé mi tí mo mọ̀ pé ó ṣerú ẹ̀ torí pé kó tó kó òun lé á máa wò pé ah ee ọmọ ẹni ni mo láìkì. mo fẹ́ lọ wọn ilé. ṣé nígbà tí wọn náà bá dẹ̀ gbé fún ṣé àwọn nìkan náà ṣé àwọn náà ṣe akúrin ni wọ́n ni. Hmm. ẹ jẹ́ ká mọ̀ ohun tá a fẹ́ ṣe ohun tó wá ṣe ni kò kọjú sí hmm. lágbára ọlọ́run náà dẹ̀ máa fún wa ṣe ẹ̀yin òwe ewé èwò yìí tẹ̀sẹ̀ ń bọ̀ lẹ́yìn wa ẹ máa ṣe jẹ́jẹ́ ẹtẹsẹ wa ni kẹtọ ẹtẹsẹ wa hmm. ẹ̀yin náà ṣàdìbáwa ṣe ń ṣe ọlọ́run a máa fún yín ṣe èmi ò ní a máa pọ̀ ká máa pọ̀ ká máa pọ̀ pọ̀ yà hmm. lágbára ọlọ́run gbogbo ilẹ̀ dẹ̀ máa ṣàṣeyọrí bí mi ṣe máa ń gbàdúrà fún un. mami hmm? kí a tó máa fi léè ṣe lọ mo fẹ́ kẹ́ dárúkọ ẹ má bínú ẹkùn bá mi dárúkọ nǹkan márùn-ún tá a máa lórí ìtàgé tẹ̀fí yaṣẹ́ yín. ọ̀ọ̀ a máa lo kámẹ́rà. one. mini jeep wà ń bẹ. ó di méjì. track wà ń bẹ. ó di mẹ́ta. sound track wà ń bẹ. ó di mẹ́rin. sound gangan tó máa gba ohùn wa sílẹ̀ ó wà ń bẹ màámi iná wà ń bẹ màámi bóyá kí n kà ju márùn lọ màámi mo jẹ́rìí ebi gbọ́nà ní ìgbọ́nà kí n gọ̀. <laughs> Eh, going to fifty years lọ́bí wàsá alhamdulilayi ṣùgbọ́n ṣèlérà láti tẹlifíṣàn Oyinmomo èyí tí iléeṣẹ́ AK Media Concepts Limited ń ṣe ọ̀gá wa àti olùdarí wọn ni pé kí agbélé kẹba àfọwọ́ bá ẹ̀ṣẹ̀ náà a máa rí yín bá mà. mo dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ AK Media lágbára ọlọ́run iléeṣẹ́ náà ní lẹ́yìn ẹ máa lo òkè sí ni iléeṣẹ́ yẹn mo ti ń gbọ́ ó ti pẹ́ ó dẹ̀ ṣì wà ó máa máa wà bí ẹ̀ wà ni Oyinmomo lètò ètò náà l'Oyinmomo o Oyinmomo ò ní kú o á tún láàbúrò tó tún pọ̀ sí torí Oyinmomo kọ́là kọ́kọ́ iléeṣẹ́ mékè mi ọ̀pọ̀ lọ́jà brata eléyìí tẹ̀ tó wá wá tẹ́mi tó wá wá yìí. Ah a máa lu òkè sí ni mo gbádùn ètò yín o oyin máa wá lè tò ètò lóyin máa wá oyin máa wá lè tò ètò lóyin máa wá iléeṣẹ́ yín a máa lo òkè kò ní dúró ẹ ṣe lọ. káàkiri ibi tí ẹ ti wọ̀ ọ́ náà ni ẹ ti gbọ́ ẹ rí pé ah, èyí dùn ọlọ́run fa àlùbáríkà sí i nítorí pé ẹ̀yin àlùbáríkà ìyá àlùbáríkà náà ni agbá sí orí ètò èyí náà ni a máa fi ṣe lọ o ní èmi ni ọmọ àjàlá erin màá ní èmi ni ọmọ àjàlá ọ̀sán ọmọ adéròmú ajíkànjé alọ́balówó tó ń tiẹ̀ láàrin ọ̀run kàsíìmù àjídé ọmọọba ní sàárẹ̀ olú ó dìgbà.